وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدا قفا أبا أطرى إكولون أتي إبارة أتي أوري عجين جتري فما سواجه النبي محمد صلى الله عليه وآله وسلم ترى الأصول الثلاثة وأدلتها تي أمباكي كارلو التي أقلني هناني لا إله نافيا جميع ما يعبد من دون الله إلا الله مثبتا العبادة لله وحده لا شريك له في عبادته كما أنه ليس له شريك في ملقه وتفسيرها الذي يوضحها قوله تعالى وإذ قال وإذ قال إبراهيم لأبيه وقومه إنني براء مما تعبدون إلا الذي فطرني فإنه سيهدين وجعلها كلمة باقية في عقبه لعلهم يرجعون وقوله تعالى قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعدنا بعد أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون شيخ الإسلام محمد بن عبد الوهاب رحمه الله gẹ́gẹ́ ti ṣe máa ń ṣàlàyé wípé ìṣesí wọn òun náà ni ìṣesí àwọn àfáà súnà tí wọ́n ti kọjá síwájú wọn òun ni pé wọn ò ní sọ ọ̀rọ̀ kan láláì ní fi ẹ̀rí tì ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ nípa ìtumọ̀ ashahadatan yẹn ni pé ìtumọ̀ gbólóhùn ashahadu an la ilaha illallah wa ashahadu anna muhammadan rasulullah wọ́n bẹ̀rẹ̀ láti mú àlàyé títí shahadatu an la ilaha illallah wọ́n mú lọ́wọ́ wọ́n ń ṣàlàyé rẹ̀ torí ní tí ó ń jẹ́ ní tí ó ń jẹ́ ìpìlẹ̀ nínú ní tí wọ́n pè ní qawaidul islam tí wọ́n ní pé islam pé ní àwọn orígun márùn-ún àkọ́kọ́ mẹ́rin ni shahadatu an la ilaha illallah shahadatu an la ilaha illallah yìí òun ni sheikh wa bẹ̀rẹ̀ sí ní mú ẹ̀rí wá wọ́n ní pé ìtumọ̀ rẹ̀ náà ni pé la ma'buda bi haqqin illallah àti sọlẹ́ yìí kan yìí ní ìjẹ́ ìjọ ìtumọ̀ rẹ̀ náà wá ni pé níbi gbólóhùn la ilaha illallah nafiyan jami'a ma yu'badu min dunillah ìtumọ̀ ẹni pé gbogbo nǹkan tí àwọn èèyàn ń sìn tí wọ́n ń gbé ìjọsìn fún tó yàtọ̀ sí ọlọ́run ọba gbólóhùn yìí ìyẹn fi ta ko pé kò sí ẹnì kankan tó lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn musbitan ala ibadati lillah illa Allah òun ni pé èèyàn fi rinlẹ̀ pípé olúwọba nìkan oṣo Allah òun nìkan lóṣo ló ní ẹ̀tọ́ sí ká máa sìn ọ̀kan oṣo náà ni kò ní orogún la sharika lahu Sheikh islam ní pé ọlọ́run ọba náà kò ní orogún sí ìbàdàtì níbi ìjọsìn fún yẹn ni pé ẹnìkankan kì í bá pín ìjọsìn ẹnìkankan lẹ́tọ̀ọ́ sí ká fún ní ẹ̀sìn ká pín kankan fún nínú ẹ̀sìn ọlọ́run ọba kàmá annahu laysa lahu sharikun fi mulkihi gẹ́gẹ́ bó ṣe pé kò sẹ́ńtọ́ lẹ́tọ̀ọ́ sí ká ní pé a máa bá pín ọlá rẹ̀ ẹ̀ lè gbọ́ láyé yìí kẹ́nìkan ní ọlá tọ́lọ́run ọba ni bí bọ́lá ṣe ní pé lillahi mulku samawati wal ard kẹ́nìkan wá ní pétọ̀ ṣe rí ilẹ̀ ìlú báyìí èmi ni mo dá èmi ni mo dá ẹ lè rí gbọ́ láéláé torí pé kí ni ìkápá ọlá ọlọ́run ọba ni ẹnìkan ò tó bẹ́ẹ̀ kódà tí ẹnìkan náà bá mú ilẹ̀ ọlọ́run ọba tí bá ń tà tí bá ń talẹ̀ yóò dá lójú pé òun kọ́ lòun ní ike òun kọ́ lòun dá ìtumọ̀ tó mọ̀ sọ̀rọ̀ gan ni kò sí lè bọ́ èmi ni mo dá nǹkan báyìí nínú ọlá ọlọ́run nípa bí mi mo ní níní ni dídá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kò lẹ́tọ̀ọ́ kó ṣe pé káwá rí pé ẹnìkan yóò wà ní pé wọ́n gbà nínú tí ń jẹ́ ìbáàdà ọlọ́run ọba wọ́n ní eléyìí òun ni túmọ̀ tí ń jẹ́ la ilaha ó ní pé kama annahu laysa lahu sharikun fi mulkihi gbàtí pé níbi ọlá tọ́lọ́run ọba ní àwọn ìkápá tọ́lọ́run ọba dá kò sí lọ́wọ́ ẹnìkankan tó lè bá a pé àfọlọ́wọ́n ọba nìkan oṣù ẹ̀wọ̀n lápèjúwe nìsín ọlọ́wọ́n ọba ní òun lòun ní kápá sọ́mọ̀ ẹ lè gbọ́ kẹ́nìkan kan sọ pé sọ́mọ̀ bí báyìí òun lágbájá ni òun ní kápá rẹ̀ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala òun ní ọba tí ó ní ẹ wá wo ti ilẹ̀ tí mo fi ṣàpèjúwe lẹ́ẹ̀kan wọ́n rà tẹ́nìkan bá ń sọ wípé ilẹ̀ báyìí mi ni mo ní kò tó bẹ́ẹ̀ kó sọ pé òun ni pé bóyá yóò jogún ẹ̀ lọ́dọ̀ ẹnìkan lẹ́yìn náà ó wá àwọn kan náà tó padà tó gba ntólóhùn ní nínú lẹ́hùn wọ́n padà gbá lọ rẹ̀ bóyá ní kó kú àbí kí nǹkan náà kó tiẹ̀ bọ́ ní ọwọ́ rẹ̀ ìtumọ̀ ni pé ọlá ọlọ́run ọba tí ọlọ́run ọba ní kò sí ẹnìkan tó lè bá pín ẹwọ́ ìdẹ́dà ìdẹ́dà nínú ìṣọ́lá ọlọ́run nínú ẹ̀dá ọlọ́run ọba kò sẹ́nìkan tó lè wá nítorí mi ni mo bá dá àwọn ẹ̀dá báyìí pàtó wá ti wá rí báyìí tó pẹ́ nìkan kan ò lè bá ní ìpín níbi irú kí a máa bá a pín nǹkan kan níbi ìjọsìn ọlọ́run ọba sheikh tó wá bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé ìtumọ̀ la ilaha illallah yẹn pé shahadati an la ilaha illallah wọn tó wá mú ẹ̀rí rẹ̀ wájú síwájú wọn ní wa tafsiru alladhi yuwaddihuha wọn ní ìtumọ̀ ọ̀rọ̀ yìí tó ṣe pé òun ni ó mú ọ̀rọ̀ yìí clear sí wa gan tí ó mú tí ó jẹ́ kó yékéyéké wọn fẹ́ ṣàlàyé tí ń jẹ́ la ilaha fún wa ìdánwà fẹ́ lò fún wa òun náà ni ọ̀rọ̀ anabi ibrahim sẹ́lẹ̀ yìí kó jẹ́ ẹ̀kọ́ láńlá fún gbẹ́ni tó bá fẹ́ jẹ́ mùsùlùmí kó jẹ́ pé n ti ń jẹ́ ìtumọ̀ la ilaha illallah kọ́ máa lápa nínú ìgbésí ayé mùsùlùmí kí ni sheikh wí wọ́n mú ayé alukur'an wa ní suratu as tó ń jẹ́ ọ̀rọ̀ anabi ibrahim tó ṣe pé eléyìí gan ló ń ṣàlàyé tí ń jẹ́ ìtumọ̀ la ilaha náà ni sheikh fi ní kí wà tafsiru alladhi yuwaddihuha qawluhu ta'ala wa idh qala ibrahimu li abihi wa qawmihi wọn nígbà tí anabi ibrahim tó ń sọ fún àwọn ìjọ rẹ̀ li abihi ó sọ fún bàbá rẹ̀ wa qawmihi àti àwọn mọ̀lẹ́bí rẹ̀ àwọn èèyàn rẹ̀ àtàwọn aráàlú rẹ̀ ó sọ fún wọn pé innani bara'un mimma ta'budun ipe ìmísẹ̀rí yìí o mo yọpá mo yọṣẹ̀ níbi àwọn ẹ̀sìn tẹ́ǹsìn ẹ̀wọ̀n kan albara ẹni pé gbogbo ẹ̀sìn tẹ́ǹsìn mo jáwọ́ mo jìnà sí wọn yányán èmi ò ní bá yín ṣe ẹ̀sìn ẹ̀bọ máa o èmi ò ní bá yín ṣe ìní bá yín mú nǹkan ìní bá yín ṣe nǹkan kan níbi ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́run ọba sọlẹ́ yìí túmọ̀ ní pé la ayé alákọ̀ọ́kọ́ tí mo kà tán nìsín wa idh qala Ibrahim li abi wa qawmi innani bara'un mimma ta'budun ìtumọ̀ la náà ọwọ́ ni ìlàláàbì fàtọ́rọ̀ ni fa innahu sayahdini ọwọ́ ti isbat ó ní ìlàláàbì ẹni tí màá máa sìn òun náà ni ẹni tó ṣe pé fàtọ́rọ̀ ní tó dá mi fa innahu sayahdini olúwọba yìí náà ni yóò fi mí mánà ìtumọ̀ ìlàláàbù nù pé la ilaha ọ̀hún níbi ayé alákọ̀ọ́kọ́ ife innani barahum mimma ta'budun la ilaha illa Allah ọ̀hàn níbi illa alladhi fatarani fa innahu sayahdin ó túmọ̀ sí gbogbo yẹn tó bá fẹ́ jẹ́ mùsùlùmí láyé tí mùsùlùmí yẹn tí yóò jẹ́ mùsùlùmí odidi tí yóò rí gẹ́gẹ́ bí ọlọ́run bá ṣe fẹ́ kó rí àfi kí n ti ń jẹ́ la ilaha illa kó wà nínú sẹ̀mí ayé yẹn kó wà nínú gbàgbọ́ yẹn náà ni kí ó jẹ́ pé gbogbo nǹkan tí bá ń jẹ́ nǹkan ẹbọ ẹbọnú mọ̀lẹ́bí yín ni ẹbọnú ìlú yín ni ẹbọnú àdúgbò yín ni mùsùlùmí gbọ́dọ̀ pàtì yányá èyí ń ṣe islam kí o tó máa tó ń ṣe nǹkan míì kún kí o tó máa ṣe ẹbọ kún kí ọmọ ní ẹ̀sìn onílé ká má sọ̀rọ̀ irọ́ islam ẹ̀sìn islam ní èèyàn gbọ́dọ̀ ṣe orò má islam ó ti ní èèyàn gbọ́dọ̀ gbé egun má islam ó ní pé èèyàn gbọ́dọ̀ tó ṣe òòṣà má islam èèyàn gbọ́dọ̀ tó bọ Ògún pẹ̀lú islam má ìyí ti ń jẹ́ islam òun náà ní kí wọ́n sin láwọn ìbáwọn nìkan oṣù bẹ́ẹ̀ náà wà ní islam ọ̀faramọ́ kí wọ́n tó máa lọ lè sin èèyàn náà torí ẹlòmíì lórúkọ ẹ̀sìn yóò sì máa sin èèyàn yóò ní ṣéwù tí ọmọ náà lè sìn tó pé ní ṣéwù yẹn bá ti wí fún nínú ẹ̀sìn náà ni ọmọ ṣe tí ó sì takùtà Nabi sallallahu alaihi wasallam èèyàn kì í ṣe gbúrò àwọn nǹkan tí wọn bá ti ń ṣe ìsìláàmù má ṣùgbọ́n ní pé ọlọ́wọ́n bá nìkan ṣó èèyàn ó jìnnà sí ní ti ń jẹ́ ṣíríkù ṣíríkù ní ti ń jẹ́ pé ṣíríkù fi dábòṣì ṣíríkù fi lè so ìtumọ̀ eléyìí ní jẹ́ pé èèyàn ní la ilaha illallah ní sẹ̀mí ayé yẹn bí ohun tó bá ti wá rí báyìí ọlọ́run bó ṣe wá máa ṣe ìtọ́sọ́nà rẹ̀ ọlọ́run ní bá nàbí Ibrahim bó ṣe wí ọ̀rọ̀ yìí faja'alaha kalimatan baqiyatan fi aqabihi la'allahum yarji'un ọlọ́run bá ti wá sọ gbólóhùn yìí di nǹkan tó ṣe pé ọwọ́ sẹ́kù lọ láéláé tí gbólóhùn yẹn pẹ́ tó ṣe pé kọ̀ wá tán mọ́ lẹ́yìn ìgbà Ibrahim tó ti dá kalẹ̀ àná Ibrahim gbà tó ti di gbólóhùn yìí mú tó sì dúró sí i ọlọ́run wa bá mú gbólóhùn náà ṣẹ́kù lọ lẹ́yìn rẹ̀ náà ní lónìí tábà máa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìgbàgbọ́ àmọ́ ní anabi ibrahim òun náà ni bàbá ìgbàgbọ́ ọlọ́run bá mi sọ pé inna ibrahim kana ummatan hanifan qanitan lillahi hanifan wa lam yakun min al-mushrikin olúwa ní anabi ibrahim tẹ̀rí yẹn kana ummatan ó ìjọ kan fúnra rẹ̀ bóun gẹ́ ṣe wà allah akbar òun nìkan oṣù ìjọ ni qanitan lillahi ẹni tó ṣe pé ọmọ ń tẹ̀lé aṣọ ọlọ́run ọba ní gbogbo ìgbà ni hanifan ẹni mímọ́ kanga ni ọmọ kanga níbi ẹbọ ẹwọn kan walam yakun minal mushrikin kò sí pẹ̀lú àwọn ẹlẹ́bọ náà ní tí wọn bá wá ń jẹ́ ẹni tó ń jẹ́ mùsùlùmí ó jẹ́ onísúnnà ó gbọ́dọ̀ tó máa dúró pẹ̀lú àwọn tí bá ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba máa tó o bá ti rí wọn fà kú nídìí ẹbọ jìnnà sí wọn já ó kù lára wọn gẹ́gẹ́ bí anábẹ́ bọ́rọ̀ ń bọ́ sọ fún wọn pé innani barahun mimma ta'budun kódà kò ṣe pé bóyá lórí pé ó jó bí àbójẹ́ ìyá àbójẹ́ ọmọ àbójẹ́ bàbá àbójẹ́ ọmọ àbójẹ́ ẹni tí ò bá àbójẹ́ ìyàwó tí ò bá ti ṣetán láti ṣe ìsìn ọlọ́run ọba ìyẹn máa ń pa wọ́n tì ní lẹ́yìn ìgbà tí yẹn bá ti fà wọ́n fà wọ́n fà wọ́n fà wọ́n fà wọ́n tó bá di pé ó bá wá kó bá wọ pẹ̀lú ìsúnmọ́ tí wọ́n fẹ́ súnmọ́ yá jìnnà sí eré ní jẹ́ pé ìyẹn ń ṣe Islam tí ọlọ́run bá fẹ́ràn anabi sallallahu alayhi wa alihi wa sallam eléyìí ni sheikh kọ́kọ́ mú wa nínú àwọn ẹ̀rí láti fi ṣàlàyé ètí ń jẹ́ gbólóhùn la ilaha illallah ẹ̀rí pé tá a bá sì wo ìgbésí ayé anabi ibrahim yìí a rí pé àwọn ẹ̀kọ́ tó ní agbára tó ní agbára fún iman fún ẹni tó bá fẹ́ ṣe islam yìí a ẹ̀kọ́ tó lágbára ń bẹ lẹ́nu anabi ibrahim ẹ̀rí pé ńgbà mí gan níbi àwọn àyà mẹ́tọ́ náà sọ pé anabi ibrahim ọ sọ fún àwọn bàbá rẹ̀ ipe wàbẹ́dà bẹ́yìnà wàbẹ́yìnà kùmùlà àyọ̀nìkìlá kọ̀tì ọlọ́ọ̀bá ńlá kọ̀tì kánà lakum fi rasulillah fi ibrahim wàlladhina ma'ahu لقد كان لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون كف... ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء حتى تؤمنوا بالله ولو باني ní بودودو لقد كان لكم أسوة إن يأتينا إقاشي إن بفوا حسنة إقاشي تودا في إبراهيم lọ́dọ̀ ànábì ibrahim olúwa nípa rí ìkọ́ṣe tó dáa ibi qalu liqawmihim gbà tí wọ́n sọ àtàwọn tó ń tẹ̀lé tí wọ́n gbà fún wọn á kóra wọn jọ papọ̀ bí wọ́n ń sọ fún wọn pé á ah, ń sọ fáwọn èèyàn wọn tí ò gba ìsìláàmù ni pé inna bura'u minkum yá àpáyé tì nkàlùkọ́ lọ́nà rẹ̀ wa mimma ta'budun ntẹ̀ ń sìn nkàlùkọ́ lọ́nà rẹ̀ à ní bá yín sìn ẹ̀yin náà ní báwa náà sìn tiwa àánú ní báyìí sìn kàfáàrí náà bí kùn akọ̀yìn kalẹ̀ akọ̀ àṣekìtìrí sí nǹkan tẹ́ ń sìn yìí àwọn ọ̀gbá gbọ́ àgbà tẹ́ ń sìn yìí gbọ́ kàfáàrí náà bí kùn àgbà tẹ́ ń sìn yìí gbọ́. wàbẹ́dà bẹ́yìnàna wàbẹ́yìnà kùmùlà àdáwà tí wọ́n bá kọ́tọ̀ wọn ti wá bẹ̀rẹ̀ láàrin wa báyìí o àlà àdáwà ìbánisọ̀tá ó ti bẹ̀rẹ̀ wọlbàgọ́dọ̀ ìkórira rẹ ni ó ti bẹ̀rẹ̀ yẹn ni pé a ní fẹ́ràn ara wa bó ṣe ká fẹ́ràn ara wa mọ́ o a ní bára wa rẹ bó ṣe ká bára wa rẹ mọ́ o so hatta tu'minu billahi wahda àtùgbà tẹ́ bá nígbàgbọ́ tọ́lọ́hún ẹ wú ọ̀rọ̀ tọ́lọ́hún bá fi ń sọ̀rọ̀ anábẹ́ Ibrahim àtàwọn tán tẹ̀lé ẹ̀kọ́lá ńlá ni fún àwa náà a wà nínú àwùjọ kan tó ṣe pé àwọn ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn wọ́n mọ̀ ṣe tí ọba òfin ọlọ́wọ́ bá mu mọ̀jẹ̀ kí mọ̀jẹ̀ kó tàn jẹ kí wọ́n náà tẹ̀lé wọn. la máa ń gbá ìtàn jẹ pẹ̀lú àwọn tí wọ́n pọ̀ tí pé wọ́n parun wọ́n tọ̀nà ọ̀nà parun lọ wọ́n jẹ́ kí wọ́n tàn jẹ ọ̀la tẹ̀sítẹ́ òṣìṣ bí kílẹ̀ tí sáàlì kìlẹ̀ hàk tọ̀rí kìlẹ̀ hàk mọ́ wá sí kúrò rẹ láàyò tí àhìrì ah, wà ní látara pé àwọn tí wọ́n rìn ìnà òdodo bóyá wọ́n kéré àti tó jẹ́ pé wọ́n nìkan ló ti ríra rẹ burú eléyìí mùsùlùmí ò ní bùkátà sí kọ́ máa kà nítorí kàn ọ́ tó lè kà òun náà ní pé ṣírí òdodo ló wà tó bá ti rí i pé orí òdodo ló wà sáwọn bá tiẹ̀ lọ ìwọ́n lè dá òdodo yìí mọ̀ àfikọ́ jẹ́ pé muwafiqan lil kitabi wa sunna kí nǹkan yẹn kó ṣe dédé al-Qur'an àti sunna nabi sallallahu alayhi wa sallam tí ọ̀rọ̀ yẹn bá ti ń ṣe dédé al-kitabi àti sunna kí wọ́n ti mọ̀ pé wà lórí òdodo kóra wọ́n bá ṣe pé ìwọ nìkan oṣù bá ni. iná ni àfihàn tó ń ṣe àlàyé fáwọn èèyàn kí gbogbo tó bá ti ní àgbọ́yé sunna mo ní àgbọ́yé kàlàfíà bí wọ́n wà ní àwùjọ kan wọ́n wá rí i pé gbogbo àwọn tí wọ́n ń ṣe dédé àpọ̀ mọ́ sunna náà ni wọ́n wà níbẹ̀ takété sí wọn máa dùn pé ọ̀nà lè bá wọn rà papọ̀ wípé tàn bá tẹ́ pé mi nìkan mo wá ríra mi yìí mi náà rà papọ̀ mọ́ wọn ni ẹlòmíì lè dé àwùjọ tó pé sàlàfíà yí ọ wọn wá bá àwọn ẹlẹgbẹjẹgbẹ yìí tí wọn ń kóra wọn jọ tó pé ìròrí ìkọ̀wánì mùsùlùmí náà ní ń bẹ lọ́pọlọ wọn ìròrí àwọn takfiri yìí náà ní ń bẹ lọ́pọlọ wọn o ní bùkátà kí wọn sàlàfíà kọ ní ọ̀nà lè dàpọ̀ mọ́ tí wọ́n gbọ́ sàlàfíà yìí ọjọ́ sàlàfíà gbọ́ sàlàfíà yìí o ní bùkátà kọ lọ lè dàpọ̀ mọ́ wọn o jẹ́ yí wọn pé in tí wọ́n ń ṣe yìí náà ni òdodo tó wá látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam àti àwọn sọ̀hábà rẹ̀ so àwọn tó ṣe pé àwọn ń tẹ̀lé àwọn ìròrí àwọn ti kí wọ́n dá ẹgbẹ́ kankalẹ̀ òun ní bùkátà sí láti wọn lọ lè bá wọn ṣe o irú ẹni ń bẹ níbi hadith Hudhayfah bin Yaman radiyallahu anhu gbàtó ní àwọn èèyàn kana an-nasu yas'aluna Rasulullah sallallahu alaihi wasallam anil khair wa kuntu as'alu anil àmì mi aburú lè máa ń béèrè lọ́wọ́ ànábì tí ànábì ṣàlàyé aburú fún mi kí ni aburú ti ń bọ̀ kí ni aburú tó tún ṣẹlẹ̀ kí ni aburú tó tún ṣẹlẹ̀ ó ní ọkàn ànábì wá ṣe àwọn àlàyé aburú fún mi ànábì ní pé ah ipe lẹ́yìn oore ìsìláàmù ti ń bẹ yìí ó lóun wá bí ànábì sọ̀rọ̀ sọ́lá níjọ́ kan pé àbáàdà hadha al-khayr min ni kunna fi jahiliyatin wa shar kunna fi jahiliyatin wa shar Hudayfa ni a ti wà nínú àyùmọ̀ nínú ìṣe kẹfìrí tẹ́lẹ̀tẹ́lẹ̀ la wa wọn ṣọ́ àdínú aburú la wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọ́lọ̀ tó wa mú wa tánà lọ́wọ́ fi hàn àdàlẹ́ xẹ́yìn ọlọ́run wa mú orí yìí wa mú wa bá wa yẹn ni pé islam ó mú ànábì bá wa ó ní wa albaada hàdàlẹ́ xẹ́yìn min shar ó ní ǹjẹ́ lẹ́yìn oore tá à ń ṣe yìí islam tá à ń ṣe yìí sábúrú ń bọ̀ ànábì dá lóhùn pé naam bí aburú ń bọ̀ ó lóhùn dákẹ́ òun tún bí ànábì tí wà hẹ́lbàdà hàdà ṣàrùmìn kọ́yìr sí lẹ́yìn aburú yìí sórí tó ń bọ̀ anábì tó ń dá àwọn olóhùn pé bẹ́ẹ̀ ni anábì wà ní wàlákin fi ìdókanùn amóore yẹn o kò lè mọ́kànga bí oore àkọ́kọ́ kò lè mọ́kànga bí oore títí àkọ́kọ́ ó ní òun wá ní kí ni tún mẹ́lẹ̀ yìí anábì wá ní àwọn kan ń bọ̀ wá tó ṣe pé wọ́n jẹ́ àwọn aláṣẹ tí ẹ̀mí wọn ó tí wọ́n máa ṣe wá ṣe wù wọ́n wọn ò ní tẹ̀lé lánàá nàbí sallallahu alaihi wasallam wọn ò ní lo súnlẹ̀ ní ànábì sallallahu alaihi wasallam òdèfà wá ní pé báwo ni kí n ṣe ànábì ni ọ̀wà òdèfà ní pé kún máa jama'atil muslimin wa imamahum wọ́n máa bẹ pẹ̀lú àwọn tó bá ń jẹ́ jama'a mùsùlùmí ni àti tó bá ń jẹ́ aláṣẹ àwọn mùsùlùmí. òdèfà ah, tó bí ànábì sallallahu alaihi wasallam ìpè in lam yakun hunaka jama'atun wala al-imam tí ọba ṣe ẹni tí ń jẹ́ ìmáàmù kọ́yìn tí ó tá a rí aṣáájú tó jẹ́ ajá aṣáájú mùsùlùmí tí ẹnu rẹ̀ ó pẹ́nu tí ẹnu rẹ̀ ó ka ogun mùsùlùmí tí ó pajá láṣẹ tá a rí jẹ́mu mùsùlùmí bó láṣẹ ẹni kí lànà bí sọ fún un gẹ́gẹ́ bó ń kálukú ló ṣe mọ̀ sọ pé tí n bá rí àwọn alùsùn náà tán níbi kan kọ́ tí n bá rí àwọn ìdájọ́ ọmọ tó ń kọ́ ànábì ní ẹ̀ ẹ̀ẹ́tẹ́rìlì ẹ̀lẹ́fẹ́rakọ́ ànábì ní jìnnà sí gbogbo àwọn ẹgbẹ́kẹ́gbẹ́ ẹgbẹ́kẹ́gbẹ́ jìnnà sí wọn gbogbo àlùfẹ́rà kọkùnlà jìnnà sí gbogbo àwọn ẹgbẹ́ yányán kọ́lá níbi wàá sọ pé walaw anta udda ala asli shajarati wa ya'tika al-mawtu alayha kọ́lá kọ́ wá dónímọ̀ ìpínlẹ̀ igi kọ́ ọmọ wá san igi rẹ̀ wọn kọ́ ọmọ san jẹ anta udda kọ́ ọmọ san jẹ ìpínlẹ̀ igi yẹn kọ́ ẹ pé igi yẹn lọ́ ń san jẹ títí tí kú wá dé wá bọ́ lérí ìpínlẹ̀ igi tó ń san jẹun ọ̀dà fọ jù báwo lọ ọ̀dà fọ yẹn ni pé kíyàn máa dá wà lórí tí ń jẹ́ ìpínlẹ̀ sunna nabi sallallahu alaihi wasallam lórí sàlàfíyà tí àwọn sàhábà tí wọ́n gbé dé kó jẹ́ pé náà ló fi ń sẹ̀sìn rẹ̀ ó dájú kó jẹ́ pé ẹ̀sìn àwọn kan ẹ̀sìn àwọn Hasan Banna ẹ̀sìn àwọn Abul Ala Mauludi Maududi ẹ̀sìn iṣẹ́ kútùbù àwọn àkídà àwọn Ilyas Kandalawi ti tàwọn Tablighi àwọn Ikhwanul Muslimun tí pé náà lọ́mọ wa bá káàkiri lọ́mọ tọ́ káàkiri ẹ̀sìn takfir náà lọ́mọ bá káàkiri tí ó sì máa pè ní ìlànà al-sunnah wal jama'a. a kò dáwà lórí tí ń jẹ́ orí òdodo tí ń jẹ́ sálàfíà ń wàláhì ọ̀dà fún ojú kọ́ ọmọ lòlẹ́ rọ́mọ gbẹgbẹ lọ gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi ti sọ fún mu'adh bin jabal fún hudayfa bin yamani. sobi tí mo ti lọ òun náà ni ẹ̀kọ́ táàrí kọ́ anabi ibrahim tọ́lọ́ fi sọ pé لقد كان لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذا قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون كفرنا بكم وبدا بينكم وبين بيننا وبينكم العداوة والبغضاء so بغنا حتى تؤمنوا بالله شيخ محمد بن عبد الوهاب رحمه الله inú àwọn ọ̀rọ̀ tó أري شهادة أن لا إله إلا الله أيا هنو في الطالب هو أن سورة آل عمران أيا نيتي آية 64 أي قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم أن لا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ ولا يتخذ بعدنا بعد أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا وقولوا اشهدوا بأننا مسلمون قل وباني هو النبي سقيا للكتاب كما تعرفون ترى يعني كما يهودي أو النصارى إكي تعالوا اقول أيوة أيوة إجاجوا قادي إلى كلمة سواء بيننا كجو صورة تشقي أقوى وقوى باكنا تيقيدي دين لدوا ti pé ti ń bẹ lọ́dọ̀ tẹ̀yìn náà ní ń bẹ lọ́dọ̀ tiwa ní ẹjẹ́ kájọ oríra wa lérí ẹ̀ kájọ sọ kájọ dó lérí ẹ̀ baynana wa baynakum kí ni nǹkan náà alla na'buda illa Allah alla na'buda illa ipe a sin ẹlòmíì àfọlọ́hún ó pé la ilaha ìmọ̀ sin ẹlòmíì àfọlọ́hún kún ọlọ́hún kí wọ́n sin ẹlòmíì àmọ́ táwọn kan ṣe ni pé wọn ò gbọ́ wọn ò gbà bẹ́ẹ̀ wọn ò mú un lò pé ẹni pé wọ́n mú ẹlòmíì kún ọlọ́run ọba tí wọ́n ń pè lọ́lọ́run tí wọ́n sì ń sìn ọlọ́run bá ní ilé yìí wà nábì sọ fún wọn kò ṣe bí lè papọ̀ láàrin wa tí wọ́n bá dénú tí wọ́n ti ń náà ẹ̀ bà bẹ́ẹ̀ wọ́n lè yí ní ṣùrè kù bí yìí ṣe à ká sì máa ṣe bọ́ rárá pẹ̀lú ọlọ́run ọba náà kẹ́nìkan máa gbé ẹnìkan mú lọ́lọ́run láàrin wa kẹ́nìkan máa sọ ẹnìkan di ọlọ́run ọba ẹnì pé wà nùtírà tí wà wà nùtírà tí yín náà wala yattakhidhu ba'duna ba'dan arbaban min dunillah kẹ́nìkan máa sọ ẹnìkan dọ́lọ́run tó yàtọ̀ sọ́lọ́run tí ì sọ́lọ́run kẹ́ wá sọ́dọ̀ ọlọ́run kẹ́ máa fún ní ẹ̀tọ́ ọlọ́run ọba. so fa in tawallaw olùwàntẹ́ bá wá kẹ́yìndà tó bá kẹ́yìndà tẹ́ kẹ́yìndà tẹ́ lẹ́yìn ní gbogbo àwọn nǹkan wọ̀nyí o faqulu ẹ yà sọ fún wọn wípé ashhadu bi anna muslimin pàwọn ti wá o a ọlọ́run nìkan oṣù lọ́la àwọn ọmọ ẹ̀sìn àwọn nǹkan mìíràn tẹ́yìn tó fi ń kọ́ lọ́wọ́ báyìí àwọn òní bá yín fi kún àwọn òsì rìnrìn irú ọ̀nà báyìí sílẹ̀ yìí ìlànà ńláńlá ló jẹ́ ìtumọ̀ ńláńlá náà ló jẹ́ fún gbólóhùn la ilaha illallah tó bá gba la ilaha gbogbo táwọn èèyàn bá ti ń gbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún èèyàn ní bá wọn gbé èèyàn tàkìtì sí yányá ní bá wọn dánrú ẹ̀ wò. ẹ rí i pé nínú ayé àti mọ̀kàtà ìwà láyé tẹ́kì ìdàbàdùn àbáyọ̀dún àrèbábá mi ń dùn nílà kẹ́ni kan mọ̀ mú ẹnìkan lọ́lọ́run yàtọ̀ sọ́lọ́run ẹlẹ́mí ni wọn pe àkọsẹ́ni ah, tí ń mú ẹlòmí lọ́lọ́run o. irú ọ̀rọ̀ yìí níjọ́ tí anabi sallallahu alaihi wasallam àwọn nàṣọ́rọ́ wọ́n ti lọ lè gbá àwọn àfa àwọn wọ́n ti sọ àwọn àfa wọ́n ti sọ wọ́n di arbaban min dunillah wọ́n ti sọ wọ́n di ọlọ́run yàtọ̀ sọ́lọ́run wọn ò fi ọlọ́run balẹ̀ kán wọ́n ti sọ àfa àwọn náà di ọlọ́run o ọ̀rọ̀ yẹn ó ya àdéhì lẹ́nu torí àdéhì òun ṣẹ̀sìn òun ṣe ẹ̀sìn alikitabu rí kó di kó di mùsùlùmí wọ́n wá ní à ah, wọ́n dá nàbí lóhùn pé máa na bàtà wọn ń ṣe ẹ̀sìn yahudi tá ń ṣe yìí ah, àwọn èèyàn máa ń sìn wọn o a kì í sìn àwọn àáfàá wa o a kì bọ wọn o a kò wọn nígbà kejì ọlọ́run o ànábì wa láàyè wípé kò dìgbà tẹ́ ẹ ti ń gbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún èèyàn ti sọ ẹnìyẹn lọ́lọ́run náà nù bí pé wọ́n يحرمون ما أحله ما أحله الله فتحرمونه قال بلى ó ní ṣe bí nǹkan tí ọlọ́run bá ṣe ní ẹ̀tọ́ sí láwọn ẹni àwọn àáfàá yín wọ́n máa ń sọ pé ìwọ ni tẹ́yìn náà ti sọ dé wọ̀ ó ní bẹ́ẹ̀ ni ṣe àpé ń bẹ nínú àwọn èèyàn lónìí tó ṣe pé nǹkan tó ń jẹ́ nǹkan ẹ̀tọ́ wọ́n sì sọ dé wọ̀ fúnra wọn kódà gbogbo àwọn tí ń tẹ̀lé wọn náà sì sọ dé wọ̀ ń bẹ náà àwọn àáfàá mi tó ní ìyàwó kan péré náà lòun ò ní o yóò sì máa tún sọ káàkiri wípé ìyàwó ẹyọ kan pé náà lòun ní gbogbo àwọn mòrídìí wọn àgbogbo àwọn tó bá yín tẹ̀lé wọn náà ẹyọ kan náà gbọ́dọ̀ máa ní wọ́n lè wá mọ̀ ìyàlè rẹpẹtẹ o níbẹ̀ bẹ́ẹ̀ náà àfa burúkú ìtàn gbá yìí kẹsàn-án tí oníṣu fi tán ní sáré káàkiri yìí kọ́dà yín sọ nù wọn ipe ọlọ́run bá ní ike kẹfẹ́ ìyàwó méjì kẹfẹ́ ọlọ́run bá ń tàn yín jẹ ni ń bẹ nínú wọn so irú eléyìí ìsọ̀ntọ́ àwọn tí sìnkẹ́ bá ti gbogbo àwọn tó ń tẹ̀lé náà ìyàwó kan náà máa ní sórí eléyìí ìsọ ntọ́lọ́wọ́n bá ṣe lẹ́tọ̀ọ́ di èèwọ̀ ni àbí kẹ́ fún ni iṣẹ́ táwọn àwẹ̀ táwọn máa ń gbà ń tà wọn nínú ìjọ àwọn nínú àwọn ni àwọn àwọn jẹ nǹkan má àbí àwọn gbà rẹ̀ nǹkan sọ pé kẹ́ jẹ nǹkan tó jẹ nǹkan ẹ̀tọ́ ìsọ ṣùgbọ́n bẹ́ẹ̀ náà ni ànábì ní ah, wà ní abẹ́ ah, ni mo ń ṣe lóòótọ́ pé tọ́lọ́ ń ṣe lẹ́tọ̀ fún wa wọ́n sì sọ di èèwọ̀ fún wa àánú ìsọdéwọ̀ ànábì tó ní alaysu yuhillun ma ahrama Allahu fatahillunahu qala bala ànábì ní nǹkan tó bá ṣe pé nǹkan tó bá wá ṣe ní èèwọ̀ sáwọn ẹni yé sọ fáwọn mọ̀lẹ́bí ẹ máa mú wa ẹ máa mú tíwá yìí bí fanáwù ni ẹni wọn ó sì mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé ọtí mímu mùsùlùmí ẹ̀ mu tí kódà nígbà tó bá di pọ̀rọ̀ lé jọ́yìn àwọn burúkú yìí wọn náà sì bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ yóò sì máa mutí ṣé ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nú àwọn oníṣáwù yìí náà ni o ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó pé tọ́lọ́ ní ọ̀dà àwọn ó sì mọ̀ ní ọ̀dà bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ nínú àwọn tí wọ́n jẹ́ àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ yìí náà ẹlẹ́gbẹ́jẹgbẹ́ yìí ntí Islam ní ọ̀dà ntí sẹ̀ríà ní ọ̀dà ntí àwọn afá apanupọ̀ lórí bí kò dáa ẹ sì máa rí i ipe wọ́n sì máa sọ pé kò sí tó burú mẹ́ ẹ máa rí wọn ìsbáàlù wọ́n sì máa láwọn ń ṣe alùsùnà olùjàmọ́ sọkòtò wọn máa kọjá kókó ẹsẹ̀ kódà àwọn àfa àwọn sọkòtò wọn máa kọjá kókó ẹsẹ̀ so ẹ sì máa rí wọn máa wọ́ sọkòtò náà gbùdùgbùdù káyọ̀ wọ́n sì ní kó àwọn náà lálùsùnà so àwọn ìyàwó wọn máa lo ìjáàbù tí ò ju ìdajì ara lọ wọn làwọn lo tutù wọ́n sì máa láwọn náà lálùsùnà tó yí pé anabi sallallahu alaihi wasallam njọ́ tí njọ́ tó lọ́wọ́ bá ń sọ̀rọ̀ ìjáàbù fún wa yudinina alaihinna min jalabibihin tó pé nínú ìròyìn ìjáàbù ni kó gùn látòkè kalẹ̀ ṣùgbọ́n náà ni àwọn oríṣiríṣiríṣiríṣiríṣi ntọ́lọ́wọ́n bò ṣe ní òfin wọ́n sì máa pè lófin wọ́n máa ṣe zikiri jama wọ́n máa pariwo sí papọ̀ wọ́n máa láǹkà máa sífàtì ní jama ṣé ìlànà Ànábì sallallahu alaihi wasallam nìyí o kí ni ìyàtọ̀ pẹ̀lú àwọn tí ń ṣe sáwí tọ́lá àwọn tí ń ń sáwí jama so yàtọ̀ pé yẹn ọ̀tẹ́ aṣọ yàtọ̀ pé yẹn òlùlù gbèrè eléyìí tó máa láwọn ṣe jẹ́ wọ́n láwọn ṣe alùsùn náà wọ́n máa ṣe tàájúdù òru fún lóṣooṣù sílẹ̀ yìí náà sílẹ̀ náà lè súnmọ́ jàmáà àní lórí eléyìí náà ni wọ́n kẹ́ tó wá fẹ́ ṣe ìlànà tó fẹ́ tẹ̀lé lánàá Nabi sallallahu alaihi wasallam tún mú ẹlòmíì ní ọlọ́run ọba máa látara pé kí ni tó bá sọ fún ọ nínú ẹ̀sìn tí ò dáa pé tí ọ náà mọ̀ pé kò dáa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó wà múra sí ọmọ wa sí látara pé kí ni bí ẹgbẹ́ ṣe gbé kalẹ̀ náà àbí tọ́lí káwọn ṣe gbé kalẹ̀ náà àbí ṣéwù ṣe sọ́nù lórí eléyìí àbúrò ńlá ni fún mùsùlùmí ṣe kọ́lọ́n kọ́mọ́ṣáàtọ̀ ànífọ̀wá wọ́n wá ní ṣéèkì eh, eh, bá parí ayé àti wà yín tàwa lọ́wọ́ fọkúlù ashhadu bí anna mùsùlùmí táwọn èèyàn bá ti pẹ̀yìn dà ẹ sọ fún ọ pé mùsùlùmí lẹ́yìn o ẹ̀yà dúlórí tí ń jẹ́ ìsìláàmù yín ni o ẹ má wọ́wọ́ kọ́wọ́kọ́ o sọ abẹ́rẹ́ ọba ọba subhanahu wa ta'ala ọba azza wa jal kọmọṣà sanu fún wa lẹ́kún ẹ̀yà agbórí ẹ̀sán akọ́lọ́ kọmọṣà sí fún wa jù báyìí lọ